ẹnìkan ti ti ìdáfẹ́fẹ́ ìdá ọ̀pọ̀ ẹ̀ nípa wípé wọ́n ti àwọn èèyàn táàbù ní orí chief lórí orí tọ́lọ́wọ́ mẹ́ta gbé ìrìnàjò ẹgbẹ́ ti ìrìnàjò lórí mẹ́ta àwọn mẹ́ta wá sí inú chief yẹn tí o báwo ni wọ́n ṣe ṣe kí wọ́n tó débi wọ́n lọ yóò máa tóbi oṣù mẹ́ta òkú dẹ̀ ti wà nínú chief yẹn nínú orí rẹ̀ ni orí orí rẹ̀ ni wọ́n wà báwo ni wọ́n ti ṣe àwọn òkú tó wọ́n kú yẹn ǹjẹ́ lákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì náà ni wípé ó wà papọ̀ mọ́ náà nìkan so ẹni tí ó kú sí ọ̀nà títì so wọ́n lè ṣe jànáza sí ara ẹni yẹn ẹni yẹn kú sọ́nà títì ìlú tó ṣe jànáza tó àdìsí náà lórí questions and answers ẹ kí a wà kẹ́ẹ̀kù pẹ̀lú questions tí a kọ̀ èèyàn kan kọ wá bí ó bèèrè islamic point of view lórí pé kí a lè máa bèèrè medical advice lórí social media ní o pé question ilé ìjẹ́kọ̀ọ́ tí ó yẹ kí a máa bèèrè pé kí ni islam sọ lórí ká máa bèèrè medical advice lórí social media ìwà láàlá ẹ kí a ṣe àwọn ìbéèrè wa náà ìbéèrè alákọ̀ọ́kọ́ tí a fẹ́ bèèrè lọ́wọ́ àwọn ọ̀sáàjò wa wọ́n ti ṣe wọ́n ní ṣé ìmọ̀ kan wà tó yàtọ̀ sí ìmọ̀ Islam tí ó máa ń ṣèyàn láǹfààní lẹ́yìn ikú. alhamdulillah bẹ́ẹ̀ gbogbo ọgbà tó bá ti ṣàǹfààní lórí ìyọ̀wọ́ ọlọ́run ló ṣèyàn láǹfààní bí ọ̀bà tó ti máa ṣáà rọ̀ èèyàn kan pèrè wípé obìnrin obìnrin tí ó fẹ́ lọ sí ilé tó ìtàn ọkọ ìrìnà fún ní ìyọ̀nda láti lọ pété tí òun ṣe ìbéèrè yẹn ní pátákọ̀rọ̀ ti wà bẹ́ẹ̀ ọkọ̀ òfin láàyè láti lọ ní ti pé ìfẹ́ sí àwọn òní ọmọ ìpa ọlọ́run kọ́ mọ́ bá jẹ̀fẹ́ àti ibi mo ṣe ń yàrá ní ó ti fi lọ àbí ilé tó ti gan fẹ́ lọ́gbọ́n iná ọkùnrin náà ni kì í sọ̀rọ̀ tó ní sọlọ́ àti àmìlábì ọjọ́ àpúpọ̀ ọkọ̀ ó jẹ́ kí ìyàwó wọn lẹ́kọ̀ọ́ kún ẹ̀kọ́ tó bá ń gbára ẹni tọ́lọ́ tàbínábì ṣùgbọ́n ó ti kàn dá àpúpọ̀ ọkọ̀ ó wu ọ̀nà tí wọ́n gbà ẹ̀kọ́ ẹ̀kọ́ yẹn bẹ́ẹ̀ torí ìdílé kan ti kejì ló jẹ́ pé irú ìbéèrè kan béèrè yẹn kò kílíà tó ó sì ṣòro ó dáhùn kí a má bàa lọ rí gba ìsìn wọ́n jẹ́ rọ́tọ̀ àtàhálà ẹni ní pèrè ìbéèrè ní mo wò ní pé bí a yìí ẹsẹ̀sẹ̀ ìdúró ó lóun fáìndì ẹ̀ difficult láti máa gbé o pé bẹ́ẹ̀ òun máa ń bínú báwo lòun ṣe lè kàn tó lè bínú bẹ́ẹ̀ kí ni kan tóun lè ṣe láti máa rí ìrùn ní wọ́n pọ̀ ní ìgbìfàrà kí wọ́n tọ́ra fún ìgbìyànjú jẹ́ púpọ̀ lọ́dọ̀ lọ. ẹnìkan bèèrè wípé ọmọ akẹ́kọ̀ọ́ lóhun òun á jẹ mùfásì nínú mọ́sílì kan bàbá ìmáàmù mọ́sálásí sì rèé ó máa lọ ń ṣe ìdá òkè àtọ́ máa ń ṣe fọ́ọ̀tì òun bẹ́ẹ̀ ti gbọ́ lórí pé kò já ìgbọ́ ìmáàmù yìí ti sì pé kò tún kọ́ tó lọ kí nìkan tí òun kì í torí òun fẹ́ wà látọ̀ ní ìmáàmù kọ́ máa sòótọ́ ọ̀rọ̀ fún wa kó sì má bù wa kọ́ máa bẹ̀rẹ̀ sí pé ní tó bá jọ mú sí ìgbésẹ̀ ẹ̀dọ́ kó ti sí wọn ní ti ẹ̀sìn kọ́ máa sí sí wọn iṣẹ́ ti ẹ̀wọ̀n bí o àbí iṣẹ́ náà wọ́n ní kí ni ìdájọ́ lórí àwọn obìnrin tí wọ́n lọ fún pampe program àti kí wọ́n máa ṣe àṣàrò papọ̀ lẹ́yìn irun obìnrin ọ̀lẹ́tọ̀ kó kù ní ọkọ rẹ̀ tàbí pẹ̀lú ìgbàyọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ kò sí lẹ́tọ̀ọ́ ọkọ ní ẹ̀rin tó bá ti lè máa jẹ́ déédéé ọjọ́ kan àbí òru kan àyàfi kí máa rọ́mọ̀ wá pẹ̀lú rẹ̀ lẹ́nu kámpìn tó fi ń bá lọ bẹ́ẹ̀ pé pẹ̀lú ìmọ̀ ọkọ rẹ̀ ni tó bá kún bẹ́ẹ̀ káàtó lẹ́sẹ̀ ọkọ rẹ̀ náà ni ó bá pẹ̀ tó bí ẹni kámpìn tó fi bá ti lọ wọ́n náà wọ́n fẹ́ sọ̀rọ̀ lórí àtàmáṣe àṣàrò papọ̀ níjọ ọmọ lẹ́yìn irun. ìsìláàmù wa kìí ṣe àmì ọlọ́run bá bẹ̀rẹ̀ ànábì ni ọlọ́run bá bẹ̀rẹ̀ ó sì ní bí ànábì ṣe ṣe àdúrà ànábì sì jẹ́ àmọ́sọ àdúrà wò ìbáàdà ni ìjọba pè ní ìbáàdà sọ fi ìpínyàwó àmì bó ṣe wá látọ̀dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ṣé bí n tá n ṣe ń papọ̀ yìí ṣé rànà bí òṣèlè ẹ bá afẹ́kọ́ lọ́wọ́ fi gbàdúrà wa ni ṣé bọ́dọ̀ wà láfẹ́ gbẹ́ káṣí bá lórí ìbàtí pèsè kó ní nǹkan lè bá àgbà kó lè dúró lè fún wa kí ni tó lè dé léyàn àwọn tí a bá ń kọ́ yàn lẹ́kọ̀ọ́ ọ̀yàtọ̀ ìmáàmù fẹ́ kọ́ wa bá ṣe máa ṣe àdárò ènìyàn pé nǹka nǹka tẹ̀lé bí nǹka fi mà kó kàn gbọ́n máa fi padà ní kọ̀ọ̀kan anẹ́kì ti sọ fún wa pé àdùáwò ìbáadà ni àdùáwò ìbáadà tó wọlé ìbáadà tó kéèyàn sọ̀rọ̀ dáadáa lóbi ọ̀rọ̀ lọ bọ́tọ́ wọ́n ti wọ́n ń ṣe bíkú ìjà mẹ́rin kọ́mọ̀ ká sọ̀rọ̀ wọn o tó wá jẹ́ tí o bá tó pàdé ní ń pè tí epo ọ̀nà ní ń pè ẹlẹ́sẹ̀ ni wọ́n alágàdá ayẹ̀ ni wọ́n iṣẹ́ ẹ̀yìn wo lè gbà lọ́wọ́ wọn wọ́n bá tẹ wọn mí o mọ̀nà ámìlà àmìlà ń lẹ́yìn sàlẹ̀ àmúnà àwọ̀rọ̀ dùn ẹ ń bá ń ṣe nǹkan tó jẹ́ pé àṣetọ́lọ̀ wò sí mẹ́lẹ̀ àwọ̀rọ̀ Tẹ́lifẹ́ tó ṣe fi, èyí tó sì ṣe ni wọ́n bà ní, ṣùgbọ́n ni wọ́n wà wọn lọ́dọ́ lórí ilé ìyọ̀tọ̀ bọ́dá ìjà náà. Náà, èèyàn kan bẹ̀rẹ̀ lórí wípé ẹni ẹni lòlùkọ́, ó jẹ́ student ìgbà tó ṣe tán ọbẹ̀ ṣe NYSC, wọ́n ní pé kí ẹ bá wọn ṣàlàyé lórí ilé ìpè kí ni àwọn kan tí àwọn lè ṣe lórí aspect rẹ̀. Àìní kan ṣe ó ti wà nínú ìbéèrè ìyàwó tèmi méjì mo lọ sáàpù ilé mi mo sì sì jú ọ̀rọ̀ àtìgbọ̀rọ̀ náà wọ́n ní pé pé ó lẹ́tọ̀ọ́ nílé Islam fún ẹni tí ń kọ́yàn ní ẹ̀kọ́ ẹ̀sùn pàápàá ń kọ́yàn ní kòránì tí ó máa gba owó ó lẹ́tọ̀ọ́ tí ọ̀bà ó nà mí ẹ̀gbọ́n tí mo lọ ilé ìlọ sí ọ̀dọ̀ dókítà wọ́n ti pé kí ẹ bá wọn sọ̀rọ̀ díẹ̀ lórí advice lórí genocide tí a bèrè lẹ́kọ̀ọ́ yẹn wípé usas e wọ́n dẹ̀ fẹ́ ṣe ìyàwó kí ni ìmọ̀ràn sí ẹ gbà. àwọn tí a bá ní ìbéèrè fún dókítà ẹlẹ́kìá fọwọ́dì Ìbéèrè yẹn, èmi máa mú láti ángùl àwọn àwọn onímọ̀ ìṣègùn àwọn dókítà. Nǹkan tí a máa advice ní pé nínú ìlànà iṣẹ́ wa a máa advice af pé kọ́ máa fẹ́ af ìdí ni pé ó ṣe é ṣe tí wọ́n bá bí mẹ́rin ẹ̀ẹ̀kan àbí méjì nígbà ní mẹ́ta lè jẹ́ ẹsẹ̀ tí èèyàn tí ẹsẹ̀ bá dẹ̀ wà nínú ẹbí kan ọlọ́run máa ti kàrí bí àgbàrán ni wọ́n máa máa wá sọ́sítì lọ́sí so ó tẹ̀ ó tẹ̀ lóríṣiríṣi àwọn tó wá ń ṣe wọ́n torí pé a máa ń rí àwọn nǹkan tí ó máa ń ṣẹlẹ̀ a máa ń advice pé lọ́nà ẹ̀sìn oníṣègùn àwọn òyìnbó as àti ss wọn ò lè tẹ́ra àmọ́ àwọn tí ipò àwọn máa tó ń ṣàlàyé nǹkan tí ẹ̀sìn sọ nípa ẹ̀. ọlọ́run sọ̀rọ̀ báyìí ẹgbẹ́ ọlọ́run bá lè sa dókítà wà lẹ́sàn olóore ẹni tí wọ́n ń tọ́jú lára àwọn èèyàn tí ayé ti mọ̀mọ́ dókítà ọlọ́run má bèèrè sí àwọn náà bọ́lá jẹ́ sọ̀rọ̀ o máa tọwọ́ wọn tó àwọn èèyàn lẹ́nu má di àwọn náà mọ̀lẹ́ ìsìláàmù ẹ̀sìn tọ́jọ́ wípé kò síbi tí fẹ́ gbede o ní ọ̀bà tí mo tẹ̀lẹ̀ mi òun ní. ní ta fẹ́ mọ̀ bẹ́ẹ̀ ni pé kí ní ìdájọ́ náà nínú ṣẹ̀ríà káàkì jẹ́ nípa ìpò sí àrọ́ ọmọ mi àbí èsì àrọ́ ọmọ mo fẹ́ fẹ́yàwó mo fẹ́ lọ rèé ma wípò obìnrin ọ̀gbìnkì nínú ọ̀rọ̀ ẹ̀jẹ̀ tí ẹ̀jẹ̀ báyìí ó lè pàtà bí wọ́n bá àbí ọ̀pàtà bí wọ́n báyìí àwọn àpá àpín méjì lórí ẹ̀ àwọn apá kan ní kò sí aburú nípa tí èèyàn lọ rèé wọ́n ní kẹ́ lẹ́rìí wọ́n náà lẹ́rìí wọ́n lẹ́rìí àwọn ní àbí ìtòjáde nígbà tó fẹ́ sọ obìnrin kan náà àwọn sọ̀rọ̀ wọ́n tọ́ sọ iṣẹ́ òbítọ́ lọ fẹ́fẹ́ tó ti rójú rẹ̀ ah, nínú ìfẹ́ rẹ̀ tẹ̀ tí mò ń ti ẹ̀wù bí ẹ̀tọ́ báwọn àti ìrẹ̀wò ojú o nítorí pé bí ìtàṣà kan máa ń wà ní ojú àwọn àǹtọ́ rí kọ́mọ̀tì pé ńgbà tí ojú ẹ̀ bá wá wálẹ̀ tàn lónìí ní ìwò dáadáa tẹ́lẹ̀ ni tó kó lè bá àjọ wípé yóò lè jẹ́ òjò ọ̀pọ̀ pẹ́pẹ́pẹ́ ní ọ̀dọ̀ rẹ̀ àwọn àfọ àwọn amẹ́rin láti bẹ̀rẹ̀ pé ajẹ́ pé bá lè ṣe mọ́láyà nínú gbogbo ohun tí tí ó fi ọ̀pẹ̀ títẹ́ rẹ̀ fóun ìfọ̀kànlẹ̀ yóò jẹ̀rẹ̀ lẹ́ta ìkì àmà oòrùn tọ́pọ̀lọ̀ oòrùn ìbẹ̀ ẹ̀sìn náà ti tọ́pá alẹ́ sí bẹ́ẹ̀ fún di èyí kalọ̀rì ewu jẹ́nifẹ́ kọ́rọ̀ kejì orí wípé ká mọ́ bara wa lò pẹ̀lú pé akẹ́kọ̀ọ́ dáàyè kan àti wá ń wò wípé agbára ọlọ́run ọba náà wà nílẹ̀ àwọn pàtàkì wò báwọn ṣùgbọ́n ní paríparí ní sáǹdì tèmi èmi ò ní sọ pé kéèyàn ti genotype ìyìn ìsinmi pé kọ́ mọ̀ sí ṣùgbọ́n tó ti genotype lọ àti ìṣẹ́kọ̀ wa òun náà lọ́wọ́ lọ́wọ́ àti ìṣòdì àti ìṣòdì àbìlà ọ̀rọ̀ bí àwọn ọ̀rọ̀ àgọ́ tí bẹnu sọ pé ó ní aláwọ̀ sọ̀rọ̀ àdìsí ọ̀rọ̀ anábì kọ́ wa ní àdìsí ọ̀rọ̀ kí ìlú orí kò lè ha ní gbogbo àlàmọ́ ìjọba ti mú sí a ká máa fi àdìsí ọ̀rọ̀ wà láì màtí mẹ́mẹ́ afáwọn kan ṣé òun dání kọ́ wa ọmọ ọ̀rẹ́yà obìnrin

bẹ́ẹ̀ tí máa ní ẹ̀bá ma níbẹ̀ ní ti àwọn àbọ̀dẹ̀ àbọ̀dẹ̀ wọ́n ti pè ní ara wọn kọlọ̀kọlọ̀ tó lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n táwọn afáà sọ fún ṣe pàálùkù wa pẹ̀lú ọlọ́run ìfọmọ́lọ́run wa pẹ́ fọ́nà mọ̀jú ọmọ yòrò nísàlẹ̀ ọkàn wa torí pẹ́ṣẹ́ dígbẹ́ sọ́kù ìwádìí kan ló débẹ̀ àìmọye ń tẹ́ẹ̀ sí ìríwádìí ẹ̀kọ́ títí mẹ́ náà inú òṣìṣọ́ fún akẹ́kọ̀ọ́ pé nígbàtá ìmọye ń bẹ èyí tí ó mọ̀ inú ọ̀sán ẹwọ́ kọ́yà kọ́mọ̀ ìmọye èyí tí èèyàn bá ti gbọ́ tó sì rí pé ìmọ̀ ní ìwò bí àti kòwò ṣe ọ̀nà ṣe o èdè èèyàn bá sì gbọ́ tó rí pé ìmọ̀ ní kọjẹ́rẹ́ yóò ẹwọ́ nígbà tó ti ṣe ìṣìkọ́rọ̀ inú ò jẹ́ kó wọn lọ ṣe jẹ́rú kẹ́ẹ̀kì wọn lọ́ọ̀rì ànábì parí ìlú àdísà bẹ́ẹ̀ máa bá sí pé wọ́n àlàm ànàmà àtọ́ ọ̀bàká láti yẹ̀kún mi yòkú sí àt wọ́n máa àtọ́ àgá láti yẹ̀kún mi yòkú sí ìbàt gbogbo tó bá bọ nínú nǹkan tó lè mú yẹn dàkodò fún ìbànújẹ́ láyé dàpé wọ́n ti kọ́ ń sọ́nà pé kò ní kú ọrùn àwọn àgbàlagbà ní òkú ẹni kìí sẹ́lò mí wọ́n máa àfà àkà èyí tí ọ̀bà sí ti ọlú àdánwò lámìyàkùn ìṣúgbà ó ti rẹ̀ tí ó ṣe wà wáyì lórí àdíìsì yẹn òun lọ́kọ̀ ìtẹ́lẹ̀ sọ wípé káàkiri àrùn bá ṣẹlẹ̀ ní ìjẹ ẹwà ẹmọ́bòdì tẹ́ ẹ bá ti gbọ̀kọ́ ìdá ìlú ẹmọ́ lọ wọ́bẹ̀

kiri tán pátápátá nínú wọn nǹkan tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run tí èyí ọdún sí a wà mọ́ òun tí ìṣù mìíràn èyí ní ilà àpàlẹ́yà kí ẹmà ní ó máa ṣùgbọ́n tí èèyàn bá gbogbo ẹnu sọ̀rọ̀ báyìí lọ́dọ̀ kẹfẹ́ rí tàbí ẹni tó bá bá èèbó lọ wọ́n máa wò yàn bí ẹyẹ nígbàtí ìṣẹ̀lẹ̀ ká ìrọ̀rẹ́ kọ̀wà educated kọlọ kàwé kọmọ sí tí ẹ̀ bá wọ́n mọ̀ pé ẹjọ́ gbójú mẹ́ta náà mọ́jú tó àà ah! gbogbo tí mẹ́rin náà lójú rẹ̀ tó àà ah! inú làwọn òkúkú sí mẹ́ àwọn èsẹ onímọ̀rìn ti máa díjú fẹ́fẹ́rẹ́sì láàárọ̀ mọ́ndé táwọn èyí sì fẹ́ràn fẹ́ tàbí in the name of Allah with the power in the law of Allah àwọn èsẹ yẹn báwọn àwọn ilẹ̀ ìgbà tó sọ wípé ìsìláàmù òpin ẹnìkẹ́kọ́ ló lè ṣùgbọ́n ní káwọn náà mọ́ sí ìtàwọn abíwó sí kò sí tẹ́lì kẹ́kẹ́ fún alájẹ̀ ó ní àmọ́ panupó káàmà sàgbára tó pẹ̀lú fún alájẹ̀ ẹnìkẹ́kọ́ ọ̀dẹ́ ní oyan ní mọ́fókọ̀ búrọ

òní ọlọ́niwà àtàkùn ní kúlì mọ́sà àtùrùn máa tí bẹ́ẹ̀ yẹn àwọn kẹtù ní nẹ́ẹ̀síyà àwọn kẹtù ní máa masdariya àwọn kẹtù ní máa mọ̀kúríyà ṣùgbọ́n nǹkan ní mú ní máa nẹ́ẹ̀síyà wà àtàkùn ní kúlì mọ́sà àtùrùn tẹ́bí ni ọlọ́run máa fún ní tẹ́ẹ̀kì ẹ̀ lè ronú débẹ̀ lè fẹ́ bèrè lọ́wọ́ mi táà ló lè sọ pé ju ojú tó bá ti dílé àwọn olùmọ̀ sọ pé ọlọ́run omi ara rẹ̀ nígbà tí ń lọ́nà ọ̀sán mọ́jọ́ pàdé ẹ̀jọ̀ ohun bọ́bá gbaná ooru kí lọ lọ́dí akọlọ yọ wá sálẹ̀ padà bí mo torí kodò mọ́jì tó mi lọ́gbà bí mo wá fẹ́ràn mi iṣẹ́ tó wá láti bí ọpọlọ mi tó gbé ètò dùn ti fi ń le ẹ̀ẹ́rẹ̀ mọ́jì ò síwájú o ètò wá tó lọ́kùnrin yìí ta ní máa kò bá ń kọ̀ ọ̀kan bó èso wáyé jẹmọ́ ẹ̀sẹ̀ genotype ní ẹmọ́ ṣe o ṣùgbọ́n ẹkọ̀ lálàgbára genotype ẹmọ́kù genotype ní agbára tí ó wà bí ẹ mọ́ ẹgbàgbé lágbára subhanahu wa ta'ala ní yíò lè ṣẹ̀ láíláí ní ọjọ́ kí o ó ẹgbẹ́ ìwà rẹ̀ wọ́n máa ń pè ní àìrìnlájò àrúhí ọdún wà bẹ́ẹ̀ yẹn ní ṣe lè fi ẹ̀mí ara rẹ̀ ṣe wòsà ọmọbẹ nítòótọ́ ṣùgbọ́n ẹwà mú lọ́wọ́ gbogbo ń bá ṣe jọ́ lókẹ́ ìṣẹ̀ṣẹ̀ ọba fìra wọn lẹ̀ tàbí wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ́ ọ kìíní yìí kọ̀ bá wọn ẹmọ́ṣe tó wá gbọ́rù wá sí ẹmọ́sọ̀rọ̀ ayé padà òkú rẹ̀ ti ra ilẹ̀ tẹ̀lẹ̀ kò sì sí lọ́kọ̀ láyà kan tí ò ní gbígbẹ́ tí wọ́n jọ sọ̀kan ọlọ́run sayé lẹ kò sí lọ́kọ̀ láyà tí ò ní gbẹ́ tí wọ́n jọ sí nínú tí wọ́n jọ rẹ̀ rìn ọ̀rọ̀ ìmẹ́lì Tó ah. ti ẹ̀dùn mi náà, wọ́n tó lọ ẹgbọ́ Muslim doctor. Àbí doctor kẹ̀ wá sọ drug abuse yẹn fún wa, tẹ́lẹ̀ ọ̀nà tó máa ń dé. Wọ́n náà dẹ̀ jẹ́ Muslim, wọ́n bá rẹ̀ ti jẹ́ ìyẹn òní òsì ní ẹ̀sìn wa. Ohun àwọn ẹni tó bá ń fẹ́ sí léyìn, ẹn bá lọ sí genocide fine, ẹni tí ò sí fine, ṣùgbọ́n gbogbo wákàtí ọmọ ẹ̀dẹ́ náà wípé, ee, ee, ètò ọba rọrùn ìyànú àbúrú kọ̀tẹ́ tó lé wọn mọ́jà burú ọ̀sẹ̀ lè fi à wọ́n á mọ́jà àlè àdúrà ní gbogbo ìgbà wàláhì wàláhì ìbẹ̀nu wà lè ṣe tó bá fẹ́ lóòkù tó bá fún ọwọ́ tí wọ́n ń ta ẹ̀ẹ́dẹ́ nínú náà ìṣẹ́ ọ̀sẹ̀ nígbà gini orúkọ ti lọ lójú ẹ̀jẹ̀ nínú lójú òun ẹnu ẹgbẹ́ sọ̀rọ̀ ìhàlájọ́ ìrìn ọ̀rọ̀ kan púrọ́pọ̀tì àwọn tí wọ́n jẹ́ wọ́n padà lọ ṣe ìwádìí nípa wípé omi ó tún jura wọn lọ pẹ̀lú kíni wọ́n ṣe rìsẹ́ẹ̀tì pẹ̀lú omi tí wọ́n sọ pé bismillahir rahmanir rahim wọ́n ṣe sí àtọ́bí tí wọ́n sọ ọ̀sọ́dẹ́sì wọ́n rí wípé ìyàtọ̀ wọ̀ wọ́n pè wọn láàbù fúra wọn ní ẹ́kẹ́ta jọmọ́ àwàtán wọn náà a ti gbà wípé kò sí yóò lè ṣe alágbára yẹn lórí gbogbo nǹkan a ti gbà pẹ̀lú pé tọ́ba ní àṣẹ àmá ṣe àìdíjú òkèlè ohun ẹ̀fẹ́sì ló jẹ́ ipé mọ̀ọ̀dú yẹn kí o ní bá bẹ́ẹ̀ tó ti gbọ́dọ̀ fẹ́ lóbi tẹ́ ẹ̀sọ́ pé kíríkà ní àjèjì jẹ́lẹ́sẹ̀ bẹ́ẹ̀ sọ fẹ́lẹ̀ òun tẹ́rí ẹ̀sọ́ tẹ́rí ogun tí bàtà wẹ́ sọ yẹnu tẹ́sù èmi ó ṣe ẹ̀sù àmọ́ òwe mọ́ ọlọ́run gbogbo tí ẹ bá fi ìgbàgbọ́ ṣe tí èsè ìgbàgbọ́ ọmọ ojú fẹ́ fẹ́ tí èèyàn ikọ́ bẹ́ẹ̀ wọ́n lọ́rọ̀ sí ọ̀rọ̀ ọlọ́sìkí ni ọlọ́wọ́ yọ́yà ìrìnṣẹ́jọ́ táìpù ìyàwó mẹ́rin ọlọ́run fún mi mẹ́rin ẹ̀rí ti wà ní èdè òfin lọ́dún mẹ́wàá wọ́n ni tí ó gbọ́ yíwá máa ń wá àtẹ̀mí o àtẹ́ ìyàwó àtàmà ìlàwà ní Allahumma barik fina wa alaina àmín náà ẹ máa bínú ṣe ó dà pé nínú àwọn àpọ́n ní wọ́n bèèrè ìbéèrè ní wọ́n Islamic perspective lórí masturbation ti ọ̀dà jẹ́mọ́ àmọ́ ìpẹ̀lẹ̀ àlísìmọ̀ náà àlísìmọ̀ masturbation alísìmù náà rí àwọn àfá àkúlé bí orí ẹ mọ́sọ́bù abúlẹ́gbẹ̀ abbas àti mọ́mà ahmed bí ìrìwáyà tí hànú wọ́n ní masturbation kò sí àbúrú ń bẹ̀ tó bá ti jẹ́ wípé èèyàn ti dípò kó wọ́n mọ́sù sí náà ẹ̀sìn àwọn fi ń sọ o wọ́n ò ní sọ̀rọ̀ ìlera níbẹ̀ o òdì ni ọ̀rọ̀ kejì ní wípé àrọ́ ọ̀pọ̀ ni kọ́dà ara bí ọmọ àṣèyàn jù bẹ́ẹ̀ lọ àwa wo ẹ̀rí àwọn ẹni àkọ́kọ́ kílẹ̀ rí jẹun wọ́n ní ṣe bí ọlọ́wọ́ bá yọ̀ǹda kájẹ lẹ́bẹ̀ nígbà tí ebi bá bẹ́ wọ́ ní lọ́ọ̀rọ̀ ah, tí ọ̀pẹ́ ẹ̀ṣẹ̀ jìnà náà kọ́ra ọmọ ọmọ ọkọ̀ méjì wọ́lẹ́wọ́lẹ́ náà kì í ṣẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ kan náà sẹ́nu pé ọ̀rọ̀ kejì ní pé masturbation fún ọ̀rọ̀ náà ló sílẹ̀ fún ẹ̀ látòkè ìsámà àrọ́ ọ̀mùnù sílẹ̀ lẹ́nu ọ̀nà rẹ̀ kí ló lẹ́mà bẹ́ẹ̀ wọ́n sáyìn lẹ́yìn wọ́n náà lẹ́yìn wọ́n lọ́wọ́ ẹni rẹ̀ ó ní afla sáyìn láàyè bẹ́ẹ̀ wọ́n ti sóbi àwọn èèyàn ọlọ́run bọ̀ ọwọ́ ajá nìkan ó ní wọ́n lẹ̀ bí náà wọ́n ní kúrò àwọn tó jẹ́ pé wọ́n máa ń sọ abẹ́ wọn tẹ́ bá wọ́n tí wọ́n bá sí àpọ̀ wọn sókè lọ́kùnrin lóbìnrin wọn fún ta ní nígbà ara a jùmọ̀ àyàfi àwọn ìyàwó wọn áò máa máa lákàtà ìmárùn àti ẹrú tí wọ́n pín fún àbí ọkọ̀ owó ara wọn rà o

mo pè ẹ̀yin ọ̀dọ́ mọ̀ ní sàtọ̀ ní kùnrin bá àdéhùn ìníbi àwọn kan ní wọ́n yà jẹ́ lọ bá nàbì wípé ànàbì aláàrin sáàkì ya Rasulullah ànàbì ara abẹ́ ń ṣe wá a sì ti gbọ́yé a sì rówó fẹ́bẹ̀ tẹ́ta wa máa tẹ̀ra wa lọ́dàbí ànàbì wa sọ pé ẹ̀yin ọ̀dọ́ ẹ ń ẹ̀kọ́ ìjò oríta tí èsìlò tẹ̀síwá máa ní ah, mo fẹ́ parí péjì ní mẹ́nu títí ṣe yìí nítọ̀ ní èyàn mú nítọ̀ lọ́ta ẹ̀ẹ́bà nítọ̀ kọ̀rẹ́ ni ebi palọ́wọ́ bọ́ mọ́sájú ní pé àti àmàrún lèjò ààrẹ náà nínú ọ̀pọ̀ àti àmàrún lèjò ààrẹ náà nínú ọ̀pọ̀ àti àmàrún kò sí lọ́tọ̀ tó fọ́ ọkọrú ìyàmàwó méjì ó díẹ̀ díẹ̀ ní rúkú ìyàmàwó méjì mú ẹ ló dàkùn délẹ̀ yóò lè dákú ṣùgbọ́n tẹ́bùsù àmúnù ọlọ́run lè ṣe fún sáàtàwọn ọ̀tà ní ọlọ́rẹ̀ ìgbé pamọ́ wọ́n wá mọ́jìká ní pọ́lọ̀wọ̀ mọ́ ń lọ mọ́sálásí wọ́n fẹ́ lọ pè wọ́n ní ìyẹn gbé ní àtànú mi ah, ìwọ́n ló lè pè tó ń jẹ́ pé láti sẹ́mọ̀ tó tún kò rú ẹ̀yìn nígbà wà lẹ́kùn sí kí wọ́n lẹ́ alábàrà ni ọmọ tí ó dá jù lọ́gbọ́ ìdí ni wọ́n bí ní agbẹ́ ẹ̀ẹ́sẹ̀ nìkan òní ẹgbẹ́ nìkan láti ẹni ìgbàgbọ́ kí lọ́wọ́ wò lè ṣe ní ọ̀pọ̀lá nǹkan àmọ́ tí ń sọ mọ́ mọ́tàrà yìí lọ́dà ẹ lọ níyàwó ni fa àwọn tó tọ́ mọ̀ sàrẹ́ ìdúbà lọ ṣùgbọ́n ń sọ ìdí kan fún wa

agagari ẹ̀yìn bàbá wa tẹ́ ti lé sí sókè tọ́lọ ma ti ń gbé kára ọmọ wábẹ̀ ẹ máa fara o ọ̀pàá ìlọ́lẹ́dẹ́ o láti sọ pé ọ̀nà àdẹ̀wò sì ìdẹ́tẹ́lẹ̀ àti ilọ̀ ọmọ ń fàyàn lẹ́sẹ̀ bóòdè lábẹ́ àgbàlá owó ló kú làlá owó ló kí kú làlá àtàpẹ̀rẹ̀ ńlá tí wọ́n ń pè lẹ́wọ́. nígbà tó ra owó kùkú ọwọ́ atọ́nà ẹ̀ṣẹ̀ ìyàbẹ̀tẹ̀ ẹranko ààbù lòmí ní mẹ́lẹ́lẹ́ lábẹ́ àga aláàtọ́kù òru ní ọwọ́ àfàlẹ́sẹ̀ bóde fún àbúkí ní ẹjẹ́wọ́ tó bá sáàkèjọ bẹ̀rẹ̀ kọ́ ìsìnlẹ̀ ló ti rí ìsìnbá ìṣẹ́ ìrìnlẹ̀ àjọ́ alẹ́lẹ́mọ̀ ẹ̀sọ́n tó ṣe yá tó sàdúrà tàbí wá tó búrẹ́kún ọlọ́mọ́ búrẹ́ bá wà ó wọ́n máa ń pè náà ní bàbá alẹ́gbòmòdí ó wà sí àgbáyé ní ọjà àbá àbíkẹ́ ìwọ̀n lọ́kùnrin tó wá wá lọ́wọ́ nìsìn ṣe oṣù kan àwọn jọ ń sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ mọ́ ní kẹsọ̀rọ̀ mọ́ fún ìsìnlẹ̀ ìsìnlẹ̀ ti àwọjọsọ́ wọn ni bẹ́ẹ̀ ní wọ́n kọ́wà ah, wọ́n ní mìtánà àwọn tánà jáde kẹ́ ìtánà wá kí mi tánà jáde kẹ́ ìsìn bàbà wọ́n ní gbàtí bàbà clock ní 104 ní ẹbí àwọn ẹgbẹ́ òṣù sọ̀rọ̀ ìfẹ́ ìfọ́bá gbáyẹ̀ lẹ́tẹ̀ kan tọ́bá kùlà yé tọ́lọ nílé yóò ṣe ìlókùnlé yóò tó gbé yàn wọ́n ṣe àbá kílọ́pù pàwọ̀pọ̀ táìmù tẹ̀ bí ẹni tẹ́ rí nẹ́tọ̀ táwọn èèyàn lọ sí lé mọ́ ilé tí ìṣẹ́ o ara wọn lápáyé lápáyé masturbation ní ìsìlámù àrọ́ọ̀mù ni àdúrọ́ọ̀mù rẹ̀ wá pọ̀ gọ́ọ̀pọ̀ màbánisílẹ̀ yòó èmi gẹ́gẹ́ sí èyí ṣe mo lè sọ mẹ́wàá nínú o àgbòrò ọ̀rọ̀ rẹ̀ àwọn ààrẹ àwọn àníyàn ìpínlẹ̀ kó wá bàbá kan wọ́n ilẹ̀ ìdáhàn wọ́n fún ní pọ̀sánṣì fún aláìpẹ́ ní ìgbẹ́dàpọ̀ bá pẹ̀lú ọlọ́run mo lè sọ 1 million lẹ́lẹ̀ kí wọ́n kí ni o ní ọmọ súnmọ́dé ní ìdájí nígbò lọ́dájí nídájí ní kùtù àì ní àfẹ́ ìwọ̀dí láàdé àti ọba àwọn bàbá nítorí tí ó sáré ìṣà ìṣọ́gbọ́n ní ìbìrì ní lọ́rà nílò àwọn bàbá wá ní lórí àwọn mẹ́ta tí wọ́n ní wọ́n kú sínú orin pé báwọn ṣe máa ṣe Náà, ẹni tí ó wá tèrè lẹ́sàn nílé àwọn mẹ́ta tí wọ́n sáàrù pẹ̀lú ìrìnṣìp àwọn mẹ́tẹ̀ta wá kú nínú oòrùn. Náà, wọ́n ní kan ní wọ́n kú nínú oòrùn ìrìnṣàn. Báwọn náà ìmà ṣe bí wọ́n tẹ̀ tí wọ́n á tèrè wípé ẹni tí ó kú sí àìsúnbẹ̀ báwọn bá ti máa fi hàn sí pé àwọn tó ń sáàbù tó mẹ́ta ni wọ́n náà tó ọ̀pọ̀ tó wá ń lọ ìrìn àjò ẹsẹ̀ sí oṣù mẹ́ta mẹ́ta tó wá ń kó sínú odò ìbá wọn ti ṣe òkú àwọn mẹ́tẹ̀ẹ̀ta rẹ̀ sínú ṣíìsì sínú ṣíìsì rẹ̀ ọdún wà lórí omi wọn lọ ti ṣòkú àwọn tó kẹta àwọn ọ̀pọ̀ ní ṣíìsì àwọn mẹ́ta wá kú nínú àwọn tó kàn ẹ̀ ó dẹ̀ wà lórí ogun ní omi ìbọn ti máa ṣòkú àwọn mẹ́ta tó kú tó lórí ẹ̀. ṣe rí mẹ́sàlá yìí mẹ́sàlá yìí

nínú ọkọ̀ ojú omi wọ́n jókòó kí wọ́n ti láàrin tí wọ́n bá rí rẹ̀ fáìn bí wọ́n rí rẹ̀ fáìn wọ́n wé nínú ọba sì ṣe ojú ọkọ̀ ti kan wọ́n èrè jù odò bí o ti fi nítorí wípé ẹ̀ṣọ́ àwọn alààyè ó ti sáré o ó ti fi òkú lọ nàám ṣùgbọ́n láyé òbí omi gbogbo tí ń jẹ́ wàhálà àárín ìfẹ́ láyé ìfẹ́ nínú ọkọ̀ tó ní a ti òfìlà abájì kí òfìlà tán ara jù sínú odò wà dé a fèrè bí ẹsẹ̀ àwọn àyùn òun ni a ta lẹ́kọ̀ọ́ láti jù sínú omi nítorí àti fífi kí ọ̀rọ̀ ìtẹ̀mí àwọn èèyàn yòókù kí àjàkálẹ̀ àwọn ọmọ náà wọ inú omi tì wọ́n lórí ibi tí wọ́n wà yẹn ibi tó sì lọ ìfún òdìdẹ́bẹ̀ tọ̀rọ̀ tó bá wá jẹ́ ipé wọ́n ó dìbẹ́ sọ̀rọ̀ ní tó ṣe mánéjì bí ìjọ kẹjọ méjì wọn ọgbọ́dọ̀ túnú omi o tí wọ́n fi dé èbùdé tí wọ́n sì fún inṣàlá rahman tó clear náà yes tó ní pé wọ́n ní wà gan pẹ̀lú àwọn plane gan ṣe é kò sí bọ́ṣẹ̀ ọmọ travel sí medical personnel ní sínú ship yẹn àbí inú plane yẹn tó tó ti jẹ́ pé gbogbo nǹkan tó fi lè tí òfin ní kó nira bá wọn bí ijọ́ méjì mẹ́ta ó máa ń bẹ pẹ̀lú wọn. ẹnì tó kú ẹjẹ́ mùsùlùmí ọwọ́ kú síbi tí ò ti sí èèyàn tó lè bá omi kí òun sí la pé ó kùnú kékeré náà àwọn kan sábò mọ́lẹ̀ ní ohun tí ìrọ̀sí la alẹ́kọ̀ọ́ káàkiri ìrọ̀sí la ní ọ̀dọ̀ wa bá a ti gbọ́ pé ó kú yẹn wọ́n ti sí ohun káàkiri ìrọ̀sí la inṣàlá ọlẹ́tọ̀ bẹ́ẹ̀ náà sùlámù kó Inshallah ọdún tó wà tí wà àwọn ìbéèrè wa tí ó kù tó bá ti ní ọ̀la wọ́n máa bá wa áńsà ẹ̀. Àwọn èyí tí ó ní ṣe pẹ̀lú dókítà wọ́n á bá wa dáhùn ẹ̀kọ́ tó ti fi àlọ́. Kí a má dàgbé pé mo sọ́lẹ̀ kan fún dókítà ní ìtọ́jú ọ̀la.